torí ẹ̀ yọ̀wọ̀ ṣẹkúṣẹkú adìyẹ fojoojúmọ́ wo àṣà bí ikọ́ lè rọmọ tí ẹ náà pé ayé ẹni láàyè ẹni ènìyàn ẹ má kọ́ ọ̀dà ẹ o. òbúkọ jọ òun àpótítì ó torí ẹ̀ ṣẹkúṣẹkú adìyẹ fojoojúmọ́ wo àṣà bí ikọ́ lè rọmọ tí ẹ náà pé ẹni ènìyàn ẹ má kọ ọjà ẹ̀hún. ẹ jọ Bímbọ́ ni mo bèrè. which Bímbọ́. Bímbọ́ Ajayi ọ̀ṣẹ́ yìí. Oh, yes no not oh, me. oh sorry ẹ pẹ̀lẹ́. sorry um, excuse me one more time. okay bye. Um, Ọláìdé Ọlájùwọ̀n lórúkọ mi um, ẹ̀gbọ́n Bọ́láńlé ni mo jẹ́ Bọ́láńlé ọ̀rẹ́ ìtẹ́jọ́ sí FGC Ìdúrà ni. Bolanle, yeah. she was okay? O rántí ẹ̀, she is very fine. Ó wà nífẹ̀ẹ́, òun náà she course kan. Mo ṣe wọ̀lú yìí ni iṣẹ́ ló gbé mi wá. <laughs> Bí iṣẹ́ dẹ̀ ṣe máa ń <laughs> And tí ẹ bá mind, ẹ má sọ pé ó Can we start from a dinner or something? Uh -uh. But still early. A má sọ a ah, jaw mo abroad kan ni. ok mo lọ fún lectures and sing, like um, five o'clock. really yeah i'm so glad o oh, make day mi gan <laughs> um, o ní ẹ lọ fún lectures and sing. Eh, mo lè drop in. all méjì méjì ọgbọgba ènìyàn yàtọ̀ síra wọn bárúgbó bàkàtì kèkólé làálì kò ní kojú mi dán kí n má fọwọ́ mi fàjọgbọ́n bàbá gbà mí o ọ̀rọ̀ mi dọwọ́ rẹ̀ Elédùwà ire Elédùwà ire ire òye ìfẹ́ máa dẹrùn ìfẹ́ dẹrùn. ṣé o mọ implication gbogbo nǹkan tó ń ṣe ìṣá. ṣé bí a ti kàn pé ni tí wọ́n gbà tí mo ti ń dream fún opportunity buy ó ní máa discourage me. Bimbo, what if Laide lọ find out pé wrong Bimbo Ajayi ló meet right. what do you think about that. ọ̀rẹ́ mi kò sẹ́ni tó máa sọ fún. bye bye. ìfẹ́ dẹ̀rù. ìfẹ́ dẹ̀rù o ìfẹ́ má dẹ̀rù o sí mi láyà ohun tọkàn mi fẹ́ kó má má dẹ̀rù. ohun tọkàn mi fẹ́ kó má má dẹ̀rù o sí mi láyà o ohun ọwọ́ mi ọ̀tọ́ máa fi gọ̀ǹgọ̀ fà èmi ò kó bá wọn sí láwùjọ òtòṣì ẹgbẹ́ mi bá náwó mi ò gbọ́dọ̀ nọ̀rọ̀ ẹnu ènìyàn ṣọ́ra o kò ṣọ́wà rẹ̀ wò orin yẹn tí mo gbọ́ kọ́ ni mo bá a. What do you mean? Ó sọ fún mi pé o máa ń snob ẹ̀yàn gan. Ṣé mo máa ń snob báyìí? Ah, bàbá irọ́ ni, sincerely. Mm, the problem is um, people judge you from afar. Yeah, I agree. Mo no, agree. Um, bí a tó ipò dẹ̀ jẹ́ ọmọ sínítọ̀ lọ ṣe sọ bẹ́ẹ̀. Hmm, Ìtúrẹ̀ mo dẹ̀ ṣe máa ń keep low profile o mo ò lo mọ́tò mo tún gbé ní off campus. wow that's very humble of you. thank you. <laughs> keep it up. méjì méjì ọgbọọgban ènìyàn yàtọ̀ síra wọn bàrúgbó bàkàtì kèkólé làálì kò ní kó jọ mi dán kí n má fọwọ́ mi fàjọ̀gbọ́n bàbá gbà mí o. Um, mo enjoy company ẹni màá dẹ̀ tún fẹ́ kárí ra. èmi náà enjoy company and thanks for the meal. Yeah. Africa is just so wonderful o ní láti wà ń mo really enjoy ara mi gan ṣé dáadáa pé mo ń lálàá. excuse me. kí ló ṣe é. kí ló ṣe ìwọ gan ìwọ gan ni kí n máa béèrè pé kí ló ṣe é torí kò sí nǹkan kan tó ṣe mí Bímbọ́ ṣé nǹkan tó ń ṣe ìṣó fí òpó make sense ṣá anyway ṣe ṣáà ti sọ fún láì. Aisha mi ò lè sọ fún ah, tó bá rí bí Ọláìdé ṣe ń ṣe ṣé ni mo kàn enjoy ara mi kó tó tún wá fi parí ẹ̀ ni pé ó ní òun tún fẹ́ rí mi lẹ́ẹ̀kan sí i. Oh, really. wo tí n bá lọ sọ òótọ́ ọbẹ̀ fún ó lè sọ pé òun ò rí mi mọ́. Bímbọ́ ṣé o fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ àní ṣé o fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ wo nǹkan ṣe ẹ́ o dẹ̀ disappoint ara ẹ̀ torí pé èmi kọ́ ló disappoint. mo ti gbọ́ sí ẹ. o gbọ́ o next time tí láyé bá ti wá síbí sọ fún pé ìwọ kọ́ ni real Bímbọ́ Àjàyí ṣó ti gbọ́. máa sọ fún. excuse me. ohun tọ́wọ́ mi fẹ́ kó máa máa tẹ́. wà okay. Um, ṣé ò bínú mo ní kí n tún béèrè lọ́wọ́ ẹ̀ ní wípé gbogbo àwọn packages mi yẹn ṣé wọn ò tún mistakenly drop ẹ̀ sọ́dọ̀ this time around. no. all right then ẹ ṣe gan. Mm-hmm. bye take care bye. hi. kí n má fọwọ́ mi fàjọ̀gbọ́n bàbá gbà mí o ọ̀rọ̀ mi dánwọ́ rẹ̀ ah kò sí nǹkan kan old roommate mi ni so àwọn letters ẹ̀ ṣe máa ń dé sọ́dọ̀ mi. oh anyway mo láì bó ṣe sáré hijack mi kó wájú ẹ̀ ń fẹ́ kọ́ gba property ẹ̀ <laughs> that's fine. <laughs> tọkàn mi fẹ́ kó má má dẹrù o sí mi láyà o. Eh, ìfẹ́ o eh, ìfẹ́ dẹrù o ìfẹ́ má dẹrù o sí mi láyà ohun tọkàn mi fẹ́ kó má má.